ẹ̀yin èèyàn mi àkó ìsinmi ẹ̀ní hmm, ẹ̀yin àkọ́kọ́ fi fídíò kan hàn yín ná nígbà tí wàá fi hàn yín tán màá wá play àwọn voice note kan síbẹ̀ so ya ẹ máa gbọ́ o. kò loud lọ títí bọ̀tẹ̀yẹn kan ṣáà máa wo nǹkan tó ṣe ń bẹ̀. ṣẹ́rẹ́ ẹ má bínú reason tí mi ò fi fẹ́ gbé fídíò yẹn sí ẹ̀gbẹ́ ni pé àwọn ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ṣé ti yé yín àwọn íńtánẹ́ẹ̀tì tẹ̀ kí n gba àwọn nǹkan báyìí yẹn ṣé yé àwọn social media so màá kàn máa play fún wa báyìí so ẹ lè rí tẹ bá ti wá rí ẹhẹn màá wá play àwọn voice note kankan kankan kankan bẹ̀ so tí bá ti wá play nǹkan tẹ bá wá rí sí ẹ má jẹ́ kémi sọ̀rọ̀ mm, so nǹkan tẹ bá rí sí ẹ wá sọ. So náà hmm. muhammadu rasulullah sallallahu alaihi wasallam. Eh. mo ń gbé yẹn kúrò àwọn ẹ̀jẹ̀ wà ń bí ibẹ̀ yẹn ṣe ráwọn tí bá ti ń gbé kúrò yẹn lọ́pọ̀ ẹ̀jẹ̀ wà ń bẹ̀ ni bẹ́ẹ̀ ń gbọ́. mm báyìí <laughs> Ìlọrin ló ti ṣẹlẹ̀ hmm? Ìlọrin ló ti ṣẹlẹ̀ jẹ́ narrate nǹkan tó ṣe mí fún yín ẹ má bínú pé ló pè jù ṣẹlẹ̀ ẹ̀ Ìlọrin ló ti ṣẹlẹ̀ ní ibi tí àwọn Fúlàní tẹ́ran lọ fẹ́ràn jẹ oko wọn àwọn olóko yẹn náà wá ṣe pé oró tó dá mi lèmi náà á dá ẹ ṣe yẹn so nǹkan tó wá ń ṣẹlẹ̀ ń bì ní ṣẹlẹ̀ tó tún wá rìkọ́dù gan Yorùbá tún ni o ó dẹ̀ mọ̀ nǹkan tó ń fojú wọn rí bẹ̀ yẹn o ó tún wá ṣe láìláìláìláìláìláìláìláìlá ẹ kẹ wá wo àwọn tó wà ń bẹ yẹn náà ẹ rí pé ẹ máa máa gbọ́ àwọn Yorùbá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ̀ wọ́n tún wá ń sáré lọ mú <laughs> epo epo tó ti wọ́n ẹ wọ́n tún wá sáré rọ́ sí màálù lẹ́nu pé torí nǹkan tán jẹ yẹn kó má bàa pa àwọn àwọn ẹran míì ti kú nú ẹ o àwọn ẹran míì ti kú bẹ so torí káwọn yòókù má bàa kú àwọn lọ ń gbé epo wọ́n wá ń rọ́ sí wọn àwọn màálù yẹn lẹ́nu tó máa bà á kú èèyàn kan dẹ̀ ló máa jẹ yẹn o torí àwọn dàpọ̀ àwọn alápàtà náà ti <laughs> ó wà ṣe o èèyàn kan ló máa jẹ yẹn bẹ́ẹ̀ yẹn o so ẹ̀rí bá ṣe ń repo sí wọn lẹ́nu ẹ máa wò ó. ṣé ti di ẹ má bínú àfẹ́sù ẹ̀ lọ títí bọ̀ adẹ̀fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì. iṣẹ́ ti gbọ́ àwọn tí òkú yẹn kan fún wọn lépo. nígbà tí wọ́n ń dòòlà ẹ̀mí màálù oko olóko tán ti jẹ ńkọ́. sẹ́yìn mọ̀ bóyá olóko gan sef táwọn àwọn pípù yìí kó wọn lọ síbẹ̀ bóyá wọ́n ti pa. sẹ́yìn mọ̀ ẹ̀yin wá ń dòòlà màálù wọ́n jẹ oko tán wọ́n ṣe wà á tún dá wọn bọ̀ káàkiri. Hmm? olóko gangan kọ́ níbo ló wà bóyá wọ́n ti pa òun náà tá a mọ̀ hmm? ta ló yẹ kí ni wọ́n máa dùn <laughs> ò fẹ́ sọ tẹ́lẹ̀ ni no ta ló yẹ kí ni wọ́n máa dùn ṣebí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ lélẹ̀ pé torí kí ni yẹn bí two minutes loss ni so àwọn ẹ̀jẹ̀ pọ̀ ń bẹ ó pọ̀ ń bẹ ó pọ̀ ń bẹ so àní fẹ́ máa ṣú ẹ̀ lọ títí ṣé bí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ ni pé ẹ̀yin mo mọ̀ pé àwọn yorùbá wa tó lọ́pọlọ tó jẹ́ pé àwọn original yorùbá mo mọ̀ pé wọ́n wà ẹ̀rí pé mo ṣàmọ̀ sọ pé ẹ lọ dire lọ dire lọ dire wọ́n tẹnu mọ́ mo mọ̀ pé àwọn yorùbá gidi wà tó mọbi tí àwọn àwọn àwọn ìṣẹ̀ṣe wa yìí wà tó bá jẹ́ pé wọn ò mọbi tó wà irú ẹni tó ń ṣerú nǹkan sí oko ẹ̀ tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sáwọn màálù ìṣẹ̀lẹ̀ sí ṣe rò bóyá kò tún ní ní ju tó ní lọ́wọ́ lọ ó máa ní jù lọ wọn ò dẹ̀ ní lèrè fi ṣe nǹkan kan ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe sínú ọkọ̀ ó ti lọ́ǹtì ẹ̀ hmm? èyí wá débẹ̀ kó lóko tẹ́lómi fi thousands of owó ṣe millions of owó ṣe ẹ̀ wá débẹ̀ ẹ̀ wá jẹ gbogbo ẹ̀ dànù ẹ tiẹ̀ pítì ẹni tó lóko ẹ wá ń ṣe láìláìláìlá ẹ wá tún wá ń dòlà ẹ tún wá ń sáré rọ epo sí epo tó yẹ kẹ́ ẹ fi ṣe ibẹ̀ ńlẹ̀ yín pẹ̀lú gbogbo bí nǹkan ṣe wọ́n ẹ tún wá ń rọ epo sínú màálù lẹ́nu mi ò rí rí màálù wo ló ń jẹ pọ́ìntì kó jẹ́ kó kú náà àbí now ó ṣe láwọn voice note kan tó wà sálẹ̀ ń bẹ̀ o ìmọ̀ àpilẹ̀ fún wa máa mara forward ẹ̀ díẹ̀díẹ̀ fún wa ìmọ̀ àpilẹ̀ àwọn voice note yẹn fún wa nínú ẹ̀ ṣáàrí gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń lọrin ládùúgbò tán dárúkọ yẹn má sọ pé rìn pa mí gílédé òjíṣẹ́ gílédé rìn pẹ́ báyìí a ti ní kán máa ṣe irú nǹkan báyìí tipẹ́tipẹ́ wọn kì í ṣe é ní irú nǹkan tá a ní kán máa ṣe lélẹ́yìí wọ́n sì lè post irú eléyìí irú eléyìí gangan ni kán máa post ọkùnrin mọ ẹni tó lóko ọ̀ nímọ̀ kankan wọ́n kó bíi fifty thousand àbí bíi ten bíi bíi twenty àbí thirty àbí fifty lọ sóko olóko kó lọ jẹ kó dẹ̀ ara jẹ tọ́nà káwọn èèyàn dẹ̀ ara jẹ nǹkan tó yẹ káwọn náà jẹ káwọn náà dẹ̀ ara máa kú. ṣé nínú first note yẹn nìkan ni tó bá ń ṣe bẹ́ẹ̀ fún wọn fún oṣù mẹ́fà which is true wàhálà ìwọ́n á kó kàngàrà wọn kúrò ládùúgbò yẹn wọ́n á kó kàngàrà wọn kúrò ládùúgbò yẹn ibẹ̀ làwọn kan tí wọ́n lọ ń sàn àwọn àgbẹ̀kọ̀yà àbí kí náà ń pè wọ́n báwọn àgbẹ̀dẹ la máa pè wọ́n ẹ́ ọtún wa lọ sáìn pẹ̀lú àwọn fúlàní kọ́ máa live peacefully tẹ̀lé mọ̀ páwọn ṣe bí nǹkan àwọn kan ló ṣẹ̀ fi jẹ ẹran yín ló ṣẹ̀ṣẹ̀ fi jẹ oko yín tán yìí ẹ̀ tún wa lọ sáìn ó mà ṣe o ẹ wo ẹ jẹ́ kí n wá play àwọn ọ́dì èèyàn fún wa lẹ́sẹẹsẹ sọ̀rọ̀ kí n tó lọ play audio yẹn ẹ jẹ́ n bá yín play lé <laughs> ẹ jẹ́ n bá yín play lé díẹ̀ sí kẹ́kọ̀ọ́ wo díẹ̀ sí mhm. ẹ ti mo ti narrate kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ fún yín. torí àwọn ẹ̀jẹ̀ tó wà ń bẹ̀ tó jẹ́ ká máa gbé sá jẹ́ ti rí eléyìí náà ti jẹ́ poison bọ̀ àmì eléyìí náà ti jẹ́ nǹkan o ẹ má jà pé ní ìtajà ká pé yẹn ẹ̀hún náà ti jẹ́ nǹkan ọ̀bọ̀ kò tí ì tán eléyìí ti kú tán ẹ ti rí wọ́n ti gé yẹn lọ́rùn wọ́n ti gé yẹn lọ́rùn tiẹ̀ ìfẹ́ ṣòwò atán ni o ẹja filẹ̀ ẹja filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àwọn ọ́díò tó tẹ̀lé mm, ẹ má dá sóhun because wọ́n ti gé wọn lọ́rùn ẹ̀jẹ̀ tí wọ́n ń bẹ̀ íńtánẹ́ẹ̀tì ò dẹ̀ fẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn now ẹ já wa lọ gbọ́dọ̀. nípa báyìí ẹ dákun gbogbo àwa tí a wà ní Kwara State ń bí mm-hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí mm-hmm. kẹ́nikẹ́ni ó máa màálù jẹ ní ọjà o kí ẹnikẹ́ni. àwọn tẹ wà ní Kwara màálù jẹ yín Yorùbá tẹ wà ń bẹ ní máa <laughs> ẹ máa fún yín ní naira àbí ten naira wọn tẹ máa ra ọmọ kan fi ṣàpèjúwe ẹ lè rí ẹran báyìí nísìn tó jẹ́ tó tóbi ó lè nìkan wá san one fifty ẹran tó jẹ́ pé ẹran ní five thousand tẹ́lẹ̀ ní ẹ má ṣe kí ni ẹ mọ́ rà á o hmm. ojúlala kan fi ń ṣe kí ni ojúlala kan fi ń ṣọrí ó ní ẹ má rà because àwọn ẹran yẹn wọ́n ti gé lọ́rùn ẹ pé nothing must waste ọ̀rọ̀ àwọn Áfíríkà wa. so kó má ṣe ra màálùú jẹ mhm. ẹran màálùú jẹ ní ọjà ọjà hmm. ẹrí gbogbo àwọn màálùú tẹ́wọ̀n yìí ni wọ́n sáré dọ̀bẹ́ dé lọ́rùn mhm. èyí tí àwọn alápatà gbogbo wọn ni wọ́n sáré láti wá rà á ẹ wá máa jẹ poison àwọn tó dárúkọ oh my goodness ẹ má dà mí lóun jàre ó yẹ kí n má dárúkọ poison torí torí internet wọ́n tún wá lọ jẹ tó yẹ kán jẹ hmm. ok o. láti máa tà á fún àwọn aráàlú àlejò hmm. poison o. Mm-hmm. Eh, ẹnìyẹn ló sọ bẹ́ẹ̀. ojúbà ìlàlá kan fi sọrí ọdọwọ wa mm-hmm. ẹ jẹ́ kí a fi ẹran màálù lẹ̀ lásìkò yìí fún mm-hmm. jíjẹ àdébá ikú wa pàdé ní ìfọ̀nàfọ̀sùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. ṣé ẹ ti gbọ́ báyìí hmm. ẹ̀yin ará Ìlọrin wọn ni ẹ má jẹ màálù for now hmm. ó yẹ ẹja tún lọ sí another section àwa mú another one okay. tí mo fẹ́ kí ó mímọ̀ fún gbogbo ọmọ Yorùbá àtàtà hmm. akíkanjú ẹ̀rí òun náà ni wípé ọjọ́ tí eṣinṣin ti ń jẹ légbò ẹ ẹjọ́ tí légbò wa ń jẹ ṣinṣin légbò wa mú eṣinṣin à ń pariwo ó ń kígbe àmọ́ <laughs> ah, bá ní ọkùnrin bí ṣe rí wa bí ṣe rí nu o àwọn ń dà o àbí o. mo kí gbogbo ọmọ ògùn adúláwọ̀ ẹ ṣeun. ẹ jẹ́ ìfilẹ̀ ń bẹ̀yẹ̀ mi fẹ́ kí orúkọ òun rárá rárá mi fẹ́ kó orúkọ wọn hàn jáde rárá bẹ́ẹ̀ ni mm, ẹja tún lọ bò mí ẹ máa gbọ́. òjòkó olókùn gẹ́gẹ́ bí ìṣe wọn bí wọ́n ti mm. ṣe é ṣe gẹ́lẹ́ mm. bẹ́ẹ̀ ni wọ́n sì ń fẹnu kan ewé oko ọ̀hún wọ́n bá ikú wọn pàdé ni ó ti lé ní ọgbọ̀n àti mẹ́ta màálùú tó ti fikú ṣèfàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tí àwọn yòókù náà tí gbogbo wọ́n fẹnu kan ewéko oko hmm. àgbẹ̀ tá a wí tẹ́tẹ́ àwọn náà wọ́n náà múra àti dágbére fáyé lọ́wọ́lọ́wọ́ báyìí. afàsìkò ìrọ̀ ìjọba nàìjíríà pé kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn màálù tí wọ́n láwọn dojúkọ fúlàní tá láwọn hmm. fi màálù dojúkọ hmm. oko àgbẹ̀ tí ó mọ̀ ṣẹlẹ̀ náà rèé o. ẹ jẹ́ n filẹ̀ báyìí now ó yẹ káwọn àgbẹ̀ tán lọ sáìn nísìnyí tán lọ tán lọ jọ tọwọ́ ọwọ́ kan bọ̀wé nísìnyí ó yẹ kán máa rírun nǹkan báyìí o ó yẹ kán máa rí o. Hmm. àwítán ìtọ́n kámẹ́rà yẹn ó ń ṣe láìláì láńlá owó níléyìí ò dà eléyìí ò dà ìgbà tí àwọn fúlàní tí wọ́n ń kidnap tí wọ́n ń jáwọ̀n yẹn wá gbé tí wọ́n ń gba ransom tí wọ́n tí wọ́n pa àwọn ẹlòmíín nínú wọn tó ń bá wọn ẹlòmíín sínú <laughs> wọn òkú wọn òkú láyé ń gbà yín láti mọ pé kò tó wọn ṣe ò dá ń gbà yín. Mm aláwa yorùbá náà là ń ṣera wọn kò lè jẹ́ pé fúlàní lòun náà fúnra rẹ̀ yẹ pé fúlàní pọ̀ nílé haúsá yìí àbí nílẹ̀ eh, ìlọrin yìí ní ìlú kwara yìí bẹ̀ fúlàní pọ̀ ń bẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wọn tí rìn kankan hmm. ẹni tó ṣe inú mi dùn ọmọ akọ akọni ni ṣé tí wọ́n bẹ̀ sí ní ṣerú nǹkan báyìí mm-hmm. tá máa fi ṣe fún bí oṣù mẹ́fà rí pé kó ló máa kángára wọn máa mm-hmm. kángára wọn wọ́n máa lọ ni. <laughs> wọn láìkì fúlàní àwọn ah, láìkì fúlàní wọn láìkì màálù ju mm-hmm. eh, eh, ọmọ tó bí nínú lọ. Mm-hmm. yeah which is true ó lẹ́ni sọ yìí tó máa ṣe fún wọn bẹ̀ yẹn láàrin oṣù mẹ́fà wàhálà ẹ ọ̀n ní gbóòórùn wọn bẹ ọ̀n ní gbóòórùn wọn ládùúgbò yẹn mọ́ àwọn àbáláàrú wọn. most of our Yorùbá òpònú ni ẹlòmíì òpònú gidi ni ẹlòmíì. Eh? so ẹ tó ń ṣe fídíò ẹ yìí tó ń ṣe láìláìláì yìí ọ̀dà yìí ọ̀dà so òun bó bó ṣe ń sọ̀rọ̀ ẹ kò rántí oko olóko tó lọ jẹ o mhm. tó fi bá yẹn pàdé o mm. kò rántí yẹn láti sọ yẹn nínú nínú nínú fídíò yẹn bíbẹ́ o mm. o rò pé owó ti ń jóná sí. bọ̀ a lè sọ ó lè jẹ́ ó lè jẹ́ fúlàní ni bá ṣe sọ kó jẹ́ bùkọ̀tẹ̀ mm-hmm. gbọ́ yorùbá tó kó ti pẹ́ mi bẹ̀rẹ̀ kó yorùbá ni. Mm-hmm ọlọ́run á ah, ah. máa ṣàánú wa bó ṣe ẹ kó ṣe máa rí fún wọn náà nìyẹn ọlọ́run dájú. Mm-hmm. bó ṣe yẹ kó máa rí fún wọn náà nìyẹn do me and do you ní ọ̀rọ̀ ilé ayé bá ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn eh? ẹ wá ń kàánú wọn ẹ wá ń rọpo sí wọn lẹ́nu eh? má ṣe o. kódà mo dẹ̀ ń jó láì rí lò inú mi dẹ̀dùn kó jẹ́ gbogbo wọn ṣe máa ṣe ní gbogbo ilẹ̀ àtàwọn wèrè tán lọ́jọ́ lọ́ntọ́ bọ̀wé. àbí o. tó tí wọ́n ṣe rèé nígbà tí wọ́n bá ti tí wọ́n bá tí wọ́n bá ń ṣe eh, òkú màálù wọn mm. ní ogúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n mm-hmm. tán ṣe níbi kíní tán ṣe níbi kejì yìí èèyàn tán bá fẹ́ pa ká máa láwọn tí wọ́n jẹ́ pé wọ́n ń fi màálù mm. wọ́n ń pa èèyàn dín màálù mm-hmm. lèèyàn kan tún ṣe láwùláwà lákòó àtàlè ọ̀ọ́ ọlọ́run níta ń sọ nípa àwọn èèyàn wa nìyẹn gbogbo bí àwọn màálù yẹn ṣe ń kú tó wáyé pé ní oko tí wọ́n ti jẹ tí wọ́n ná lọ kú sí mhm. gbogbo àwọn tó bá kọjá ń bẹ̀ làwọn fúlàní yẹn máa pa. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ̀. tó ń fi ẹ̀mí èèyàn tó fi ń rọ́pò ti màálù. Hmm. ẹ̀dùn màálù ọ̀hún náà lẹ́yìn náà tún jẹ ẹ máa ṣe. bọ́lọ̀ ń ṣe máa máa mú wọn nìyẹn. àmì àṣẹ. bàbá mi ẹ kú iṣẹ́. àmì àṣẹ bọ́lọ̀ ṣe máa máa mú wọn náà nìyẹn. ìmájì pé kó jẹ́ pé gòbè ṣe rí gbogbo àwọn tó wà ládùúgbò yẹn rògo gbogbo wọn ṣe kí ni wọn rògo ẹ̀yin náà tún wá kó máa lọ́hùn náà ẹ̀yin náà tún máa jẹ tẹlẹmi ò bá rẹ ẹran ẹ tó bá rẹ ẹran màálù báyìí nínú oúnjẹ báyà ní kí ni òun ò jẹ kò sẹ́ran nú ẹ̀ hmm? wọ́n ti bá yín kó ẹran wá nísìnyí o gẹ́gẹ́ yín tẹ́ máa ń jẹun tí ò sẹ́ran wọ́n ti bá yín kó ẹran wá o ètò yín mélòó ẹ̀yin tẹ wà ń lọrin wọ́n ti ní ẹ má ṣe kí ni ẹ má jẹ ẹran o ọ máa ta fún yín ní price tó máa lọlẹ̀ dáadáa ẹ má rò bóyá ti rí fà o wọ́n sì jẹ́ ká ọ. o. Hmm. wá bí ti rí ni ẹ nígbà tí jẹ lẹgbọ ẹnìkan orí hmm. ẹ bẹlẹgbọ bá sọ ẹnu tí kìnìún títí ń pọmọ tálíkà ẹ rí àwọn aráàlú mm. níṣẹ ni wọn ń sọ pé kìnìún fọlú mọ mm. ọjọ tí kìnìún wá ara giri mm. sí ọmọ olówó wọn ní kìnìún fẹ́ bà ló jẹ́ bó ṣe rí nìyẹn àgbẹ̀ kankan ò gbọdọ. dúpẹ́ ní Kwara bí kẹwàá fẹjọ́ sùn jọba pẹlẹpẹlẹ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúlàní ló tún jàre yín bọ lọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ ni wọn kó ak forty seven tẹ̀lé mọ̀lúù kiri hmm. àwọn ọmọ wa. tí wọ́n bá tún láwọn lọ fèsì wọn nínú igbó hmm. nígbà tó sì jẹ́ pé tòun ìbọn ògùn báńkì náà là ń gbé kiri ní mm-hmm. Kwara wa ń bíbá àti gbogbo ọba nation gan ẹ rí ẹlòmíì kọ́ta mẹ́ta lọ́wọ́ ẹ̀pà mẹ́ta ẹlòmíì mm. ẹ̀pà márùn-ún so ìbọwọ́ mm-hmm. ìkúṣemọ náà ni ṣe fi bọ́ ibi táwọn ti kú ẹ̀pà hundred one thousand sọ́pọ̀. a ò fòyà láti fèsì wọn ẹ̀yin náà yíya wa sì mọ̀ wípé <laughs> ọgbọ́n àtinúdá náà pọ̀ rẹpẹtẹ mhm. bó ṣe rí nìyẹn bọ́n ti ṣe jẹ bọ́n ṣe jẹ oko tẹ́lẹ̀ náà ni wọ́n tún lọ bọ́n ti ṣe mm. lọ mhm. gẹ́gẹ́ bí ìṣesí wọn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ màálù tẹ́ rí tó kù yàrá Yorùbá gan ló ní mhm. àwọn tí wọ́n ti jẹ dòdò hmm. tí wọ́n ti gbàgbé òdodo tí ò hmm. jẹ́ kí wọ́n lè sòdodo mọ́ hmm. tí wọ́n kó màálù sí abẹ́ wọn so ìdí nìyí tí wọ́n fi lè máa sọ̀pọ́ọ̀tì gbogbo gbìyànjú wa ní bíbá yìí ẹ̀ẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àbí àkọ́dá oró àkọ́dá oró ni kò dàbí kò dàbí àdágbẹ̀yìn thirty three ni màálù tó ti kú ah mo wish kí bíi hundred bíi two hundred àwọn etí màálù tó máa ń kú màálù tó máa pọ̀ tó máa gé bíi three hundred bíi five hundred kán wà lọ jẹ òkú yẹn àìrí para ojú wọn máa ọ bí ìyàwó ọ̀dà wọn máa kúrò ń bẹ̀ wọ́n ṣe lẹ́kìí ẹ̀kejì ẹ̀kẹta ṣèbí ibi tán bá ti rí ni tán bá ti àwọn tó àwọn tó ní okun yẹn tán bá ti ṣe nǹkan tó yẹ kán ṣe sí okun táwọn yẹn bá ti jẹ́ tán wọ́n á ṣe débi pé tán bá ti lè kúrò nu oko yẹn báyìí tán ti rìn jìnnà síwájú bóyá ti ń kó wọn lọ sáàárín ìlú lásẹ̀ wọ́n wá mọ̀ pé bó ń bọ́ làwọn ti kọ́ ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ní mọ̀ ibi tí nǹkan ti ṣẹlẹ̀ bóyá oko bí ni bóyá oko bí ni bóyá oko bí ni wọ́n ní mọ̀ ẹ̀ẹ́n èrò kan tá à ń sọ lélẹ́yìí kì í ṣe pé gàmà sọ pé á tètè para ọ á tètè ṣe ọ á tètè ṣe ọ ẹ bá wá pé bó gbowó yàn lọ́ba yé pé ẹ má bínú jàre hmm, bó ṣe yẹ kó máa rí lélẹ́yìn náà. Hmm? fún ẹrí tí ṣe láhùnà ọ̀nà kú wọ́tá ilẹ̀ ìlà ẹ̀yí ò dá yóò sọ pé yóò dá àwọn tó kó màálù sí abẹ́ fúlàní náà nìyẹn. Hmm ara wọn ni àwọn Yorùbá wa ń bẹ nínú àwọn tí wọ́n kó màálù sábẹ́ wọn tí wọ́n ń dà wọ́n kiri mm. gbogbo kó àgbẹ̀ máa jẹ́ ìṣòro kò sí mm. kankan tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ọ̀sẹ̀lẹ̀ mi ò rí ọ̀rẹ́ mi ọ̀kan ọ̀jọ̀gbọ́n kan àti máa pè rẹ̀ àmọ́ sẹ́ẹ̀dì rẹ̀ sílé lẹ́kọ̀ọ̀kan ẹgbẹ́ yóò ṣẹlẹ̀ lọ́jọ́ kan yóò ṣẹlẹ̀ lọ́jọ́ kan mm-hmm. ohun táwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mm yóò ṣẹlẹ̀ hmm. lọ́jọ́ kan dandan ó ti wá ṣẹlẹ̀ báyìí. àbí. bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. àbí wọ́n ṣe ṣe kí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ni tán bá ṣe báyìí fáwọn pípù yìí wọn ò ní mọ̀ ẹ́ pé kò easy mo wo fídíò kan tẹ́ bá ní wọ́n ṣe ṣá ẹni yẹn lórí náà mo ti sáré àwọn yẹn tó wá mú padà wá tẹ́ bá ní ṣe ṣá ẹni yẹn a ti fi ṣe a ti fi ṣe kínní rí torí pé òun ló ní kaṣú ẹ̀ tó fẹ́ ká kaṣú o wọ́n tún pa nítorí kaṣú ó lọ ran àrùn ìmọ̀bọ̀ nítorí kaṣú ẹ̀ kó lọ kó ka kó lọ sọ́jà kó lọ tà kó rówó wọ́n tún ṣe kínní wọ́n tún pa ọmọ apá màálù mélòó náà ti wà á pa thirty three kékeré nìyẹn náà láàrin láàrin àdúró ọ̀pọ̀lọpọ̀ táwọn pípì bá sọ yí àwọn ènìyàn tán ti pa ní ọmọ Yorùbá èrò ẹ lọ́ọ́ abáyìn ìpèsè àánírú èrò tó pọ̀ báyìí nílùú ẹ̀yin tẹ́ ẹ lọ tọwọ́ bọ̀wé pé ẹ fẹ́ wà peaceful pẹ̀lú àwọn àwọn fúlàní darandaran ẹ̀yin àgbẹ̀tẹ̀ lọ tọwọ́ bọ̀wé ṣé ẹ ti ń rí báyìí because ìwé tẹ́ ẹ tọwọ́ bọ̀ yẹn mo mọ̀ pé mi ò mọ kúlẹ̀kúlẹ̀ but mo mọ̀ wípé ìwé tẹ́ ẹ tọwọ́ bọ̀ yẹn <laughs> ó máa ní cash cash díẹ̀ nu ṣé yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀wé pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣe sí yín sẹ́lẹ̀ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ètò wa ló ń tọwọ́ bọ̀wé hmm. anyway ìwé tán tọwọ́ bọ̀ ẹja jọ máa wo ibi tó máa bá wọn dé bóyá ìwé tán tọwọ́ bọ̀ ó sọ wípé kí wọ́n máa kí wọ́n stop láti má máa jíyàn gbé bóyá ìwé tán tọwọ́ bọ̀ bóyá ó sọ fún wọn pé kí wọ́n stop láti sọ pé kọ́ má máa fi jẹ ẹran wọn kọ́ má máa fi eh, màálù wọn jẹ ẹran mọ́ ni o àwa mọ ìgbé tó tọwọ́ bọ̀ bóyá fún ẹran ni àbí fún èèyàn tó ń jí gbé àbí fún ẹran tó ń jẹ oko hmm. ẹjọ́ ẹ̀yìn èèyàn mi ẹ bá mi fi comment section síbẹ̀ hmm. ẹ bá mi fi comment yín sí comment section hmm. káwa mọ ibi tá à ń lọ because àwọn àgbẹ̀ yẹn nìsín inú wa lómi àmàdùn pé ah wọ́n ti tọwọ́ bọ̀wé kò sí wàhálà mọ́. ebe hmm. a ji ezoro ọcha jara m elumi jeje oke otiti kata tụmakwa dị ee ụda bụ